أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة كل دلالة في النار ثم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته فون الله أتركاتي جفون أنبوى محمد kí káfíjẹ náà kí ó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá ní ìlànà wọn. ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tí àti à ń ṣàlàyé fúnra wa al-Qawa'id al-Arba'a. ní ìdánilẹ́kọ̀ọ́ tí a sì gbẹ̀yìn amẹ́nubà bíi tí a bá ti ń ṣàlàyé pàtàkì kámọ́ ti torí pé páńpẹ́ kan ní téèyàn máa ń kó sí nígbà téèyàn ò bá mọ̀ téèyàn bá ti kó sí rèé àwọn iṣẹ́ téèyàn ṣe níṣẹ́ ìjọsìn ni máa ń bàjẹ́ yìí náà ló fi di dandan fẹ́ni kọ̀ọ̀kan wa kò mọ̀ ní ti ń jẹ́ ẹbọ kó sì mọ̀ tó lè gbà wá ni bàbá fi wá gbé àwọn ìpínlẹ̀ mẹ́rin kan lẹ̀ náà náà fi sọ tíra yìí ní al-qawa'idul arba'a ìyẹn pé àwọn píríncípù mẹ́rin kan tó yẹ kéèyàn mọ̀ tí òfin ní jẹ́ kó rọ́ọ̀lù ẹbọ èyí tí a mẹ́nubà lé ní al-qawa'idu al-qa'idatul ula èyí tó jẹ́ ìpínlẹ̀ alákọ̀ọ́kọ́ òpó alákọ̀ọ́kọ́ tí wọ́n fi gbogbo mùsùlùmí gbọ́yé bàbá ní an ta'alama anna al-kuffar ẹni dandan ni kó lọ mọ̀ pé àwọn kèfèrí alladhina qatalahum rasulullahi sallallahu alayhi wa sallam àwọn tí ànábì bá jà láyé rẹ̀ torí pé ànábì sọnù ọ̀rọ̀ rẹ̀ pé umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah pàmílà ṣe kí n bá yẹn jà títí tí wọ́n fi gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run nìkan ló yẹ ká ìyẹn ni pé ní àwọn kèfèrí tí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n pa mí láṣẹ ṣe kí n bá wọn jà gbàmí ń bẹ yóò jẹ́ jà ká yọ nǹkan síra wa gbàmí ti bẹ̀rẹ̀ alẹ́mọ́ yọ nǹkan síra wa ṣùgbọ́n jà gbọ́dọ̀ wà láàrin mùsùlùmí àti kèfèrí àní gbàǹtí ń ṣe ìrìpẹ́ lẹ́bọn ni bàbá wa ní àwọn kèfèrí tánàbí bájà láyé rẹ̀ kwanabi jà àwọn ogun tó pọ̀ ogun bádìrì wà ń bẹ ogun ofudu wà ń bẹ ogun al-ahzabu tátúnpè ní kandak wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláwọn kèfèrí tánàbí bájà yìí mọ̀kẹ́ ògbóhùn àwọn náà gbà lódodo wọ́n fi rinlẹ̀ pé bí anna Allaha ta'ala huwa al-khaliq anagba kọlọ́n ọba lọ́ba adẹ́dá anagba kọlọ́n ló dáhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló mọ bíbi àwọn báyìí ti ń bẹ láyé ọmọkùnrin rẹ̀ bákan náà al ọmọ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ń kọ̀ǹtúrò ọ̀rọ̀ àwọn òun dá ń darí àlámọ̀rí àwọn ṣùgbọ́n tòun ti bẹ́ ṣe mọ̀ báyìí pé ọlọ́run ọba lọ́ba adẹ́dá tó dá wọn tòun ti bẹ́ ṣe mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní í ṣe alákòóso ọ̀rọ̀ àwọn bani wa anna zalika lam yudkhiluhum fil islam eléyìí ò sọ wọn di mùsùlùmí kò mú wọn wọnú islam tòun ti bẹ́ ṣe mọ̀ pé ọlọ́run ló dá wọn tó ti máa ń kọ́sìmù kọ́nà ọba ní ń darí ọ̀rọ̀ àwọn èmi ò sọ wọ́n di mùsùlùmí táìpó sọ wọ́n di mùsùlùmí ni ànábì ò bá ti bá wọn jà yẹn pé ká gba ilé ìgbọ́ pọ́lọ́run ló dání ọlọ́run ọba ní ṣàkóso ọ̀rọ̀ ẹni ọlọ́run ọba ní ṣèjẹ́ ẹ̀mú fúnni kéèyàn wá bámọ lórí ẹ̀ kó má ṣe àwọn ẹ̀tọ́ míì tó yẹ kó náà ṣe fọ́lọ́run kó sọ yẹn di mùsùlùmí ìrọ̀lọ́run ọba subhanahu wa ta'ala ní sọ nípa wọn nínú suratul Yunus àyà thirty one ọlọ́run ní kóòlù ìrẹ́ ànábì bí wọ́n pè mọ́ ń yẹ̀rù fókùnkùn minas sama iwal ard kò tá ní í ṣe ìjẹ́ ẹ̀mú tí ń pèsè fún yín ní sánmà àtìlẹ̀ ta ní ṣe fún yín ẹ̀yin kẹfẹ́rí yìí àmọ́ yẹ́múlíkù sama awal absor bákan etí ìgbọ́rọ̀ yín tẹ́ ẹ fi ń gbọ́rọ̀ tí sì ń wọbẹ̀ tẹ́ ń gbọ́yé ta ló fún yín létí ìkápá kágbọ́rọ̀ ta ló ṣe fún yín wàhálà absor bákan náà ojú yín tẹ́ ẹ fi ń rìnà tẹ́ ẹ fi ń lọ tún tẹ́ ń lọ sí ta ló fún yín ọmọ ìlú òkúrejò làháyé amínàlì mayyit bákan náà tó bí wọ́n pé ta ẹni tí ń mú àlàyé jáde látara òkú wọ̀nyí kùrìjì lùmọ́yì tàmínàlì hayì tí fi mú kú jáde látara àlàyé. wọ́n mú yùdá bèrè amúr gbogbo àlámọ̀rí gbogbo tí ń ṣẹlẹ̀ ta ní ó ní kápá rẹ̀ tí ń darí rẹ̀ ta ní rọ̀jò ta ní fẹ́ atẹ́gùn ta ní pani ta ní jìnnì ọlọ́run tẹ bá bi àwọn kẹfìrí náà lélẹ́yìí fàfàyàkọ̀ lónà lọ wọ́n sọ pé ọlọ́run ọba ní í ṣe gbogbo eléyìí ọlọ́run ọba elédùnmarè òun ní ní í ṣe jẹ ẹmu fún wa ọlọ́run ọba elédùnmarè òun náà ní ń rọ̀jò fún wa òun náà ní ń fátẹ́gùn fún wa nígbà tó bá fi léèrè lẹ̀ ọlọ́run ní fàkóòl afàlà tàtàkùn kí wọ́n lóye tẹ̀ ẹ̀páyà rẹ̀ kẹ́ ẹ mọ ìjọsìn fún kẹ́ ẹ kò fún rẹ̀ mọ́ nígbà tẹ́ ẹ mọ̀ pọ́ lọ́wọ́ ọba yìí òun ló dá yín òun ló ń ṣèjẹ̀mú fún yín kí ní tẹ́ ẹ tó ń bọ̀ gún kí ní tẹ́ ẹ ń bókè kí ní tẹ́ ẹ ń bòrùn kí ní tẹ́ ẹ ń bọ́ná ẹ kó gbogbo ń tẹ́ gbà yìí kò ṣe yín láǹfààní nígbà tó yẹ pé àwọn ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ fọ́lọ́n kẹ́ ẹ fún ẹ̀ sí fún nǹkan mílẹ̀ ń gbé fún. orí ìjẹ́kó yẹ wa tájú sáká ń bí pé téèyàn bá gbà pọ́ lọ́run ló dáhùn òun ní í ṣèjẹ ẹ̀mú fóun òun ní ń sọ̀hún òun ní ń rọ̀jò òun ní ń fátẹ́gùn tó gba gbogbo eléyìí gbọ́ kò tí ì sọ́ di mùsùlùmí tí ò bá fi àwọn ẹ̀tọ́ tó yẹ kó fọ́lọ̀ níjọsìn tó yẹ tí ò bá fọ́lọ̀ tí bá ń ṣe fún nǹkan mi. ẹ̀rọ fi parí àyà yìí pé fàkúl àfàlà tàtàkùn wá sọ fún ọ pé ńgbà tẹ́ gba ọgbẹ́ eléyìí gbọ́ ṣé ẹ wá lè páyọ̀ ọlọ́run máa kẹ́ ẹ mọ ìjọsìn fún ní tí ó fẹ́ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ mú lẹ́yọ̀ kan nínú ìjọsìn ní tí ò fẹ́ kẹ́ ẹ jìnà sí náà lẹ́bọ̀ àti àwọn nǹkan mi. àwọn àyà tó jọba ẹ̀pọ̀ nínú alukur'an karim láàyè mí nínú sọ́ọ̀tù lukman ọlọ́ni wàlà ìǹsà altahum ọlọ́ni tẹ́ bá bi àwọn kẹfẹ́ lé kémọ̀ ní kálákọ̀ tó wà lárù tàǹdà sàmáwá bá ń dá ilẹ̀ ẹlẹ̀ ẹ̀yàkó lónà lọ àánú fèsì pa ọlọ́run ọba náà ni ó ṣe gbogbo nǹkan yẹn ọlọ́run ọba ló dà ẹ pé ní ìmọ̀ fínrin ni àwọn kèfèrí ọlọ́run ọba ló dá nǹkan yìí kò sọ wọ́n di mùsùlùmí ìyẹn àfáà fi mo lálàyé lọ́nà tí ó gbà yí wa pé gbogbo táàkiri fínrin ilẹ̀ yìí ọlọ́run ló ṣe lé òun ṣe lé òun ṣe lé àwọn iṣẹ́ ọlọ́run kágbàpọ̀ ọlọ́run nìkan ló ṣe là ń pè ní tàwọ́ṣẹ́dẹ̀ rògbòbí yà ká sọ ọlọ́run láṣo níbi àwọn iṣẹ́ tí ń ṣe òun ló dá wa òun ní rọ̀jò fún wa òun ní ń pani òun ní ń jíni òun ló mọ kádàrá gbogbo kálukú wa òun lọ́ba alágbára ká gbogbo eléyìí lè fọ́lọ́run là ń pè ní tawhidu rububiyyah ìsọlọ́run láṣo nínú àwọn iṣẹ́ tí òun ṣe. téèyàn bá bá mọ lórí ilé tí ò fi àwọn ojúṣe míì kún tá padà ṣàlàyé fún wa kò tí ì di mùsùlùmí ìyẹn ló bá dé pé ní àwọn kèfèrí tó ti bá ti fi lé ìrìn lẹ̀ ànábì bá wọn jà àwọn kèfèrí mọ́ká wọ́n fi lé ìrìn lẹ̀ kọ́ lóun ló dá wọn tó ti bí ànábì bá wọn jà ọlọ́run sọ láyé pé ní wọ́n láyé sa altahun tó bá fi wọ́n pé mọ̀nà kálákọ̀ samawati wal ard tá ń dá sánmà àti rẹ̀ ẹ̀yà kò lónà láà wọ́n sọ pé ọlọ́run ọba náà ní ọ̀dà wọ́n fi ṣe ọlọ́run ọba tọ́lọ́run ṣe wọ́n fi nílẹ̀ fún ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ tó yẹ káwọn náà fọlọ́run ọba yọba adẹ́dà wọn fún ìyẹn náà ni òfin yọ wọn kúrò nínú kìfìrí tí wọ́n wà ilé ẹ̀tọ́ náà ọlọ́run sàfánà wa tààlà ṣàlàyé fún wọn ní alukur'an yóò àbúdó lọ́ha ẹ̀ máa ṣe náà wala tushriku bihi shay'a ẹ má wá nǹkan míì lórogún níbẹ̀ yẹn ọlọ́run ẹ má mú nǹkan míì ní nǹkan tẹ́tù máa jọ́ sí fún wọn lẹ́yìn tọ́lọ́run ọba eléyìí fi hàn pé tàwíìdì rùbùbíyà ká fi ṣe ọlọ́run ọba rinlẹ̀ fún pọ́lọ́run ọba ní ṣe àwọn nǹkan tí ń ṣe kò tí ì sọ̀yàn dé mùsùlùmí tí o bá fi fi àwọn nǹkan tó jẹ́ láàzìm àwọn nǹkan tó jẹ́ tí ó gbọ́dọ̀ rọ̀ mọ́ ó gbọ́dọ̀ rọ̀ mọ́ àgbọ́yé pọ́lọ́n ló dá nǹkan ló ń ṣe ètò gbogbo nǹkan àgbọ́yé tó gbọ́dọ̀ rọ̀ mọ́ náà ni pé òun náà ló káwa náà ti fún yẹn pé nígbà tá wa òun ló ń ṣe jẹun fún wa òun gbogbo nǹkan ti ń bẹ ayé pé ní ẹ̀tọ́ tiwa náà ni pé òun tó dá gbogbo nǹkan yìí náà la gbọ́dọ̀ dájú ìjọsìn wa kọ ẹ̀yin yá ayọ̀ àná ẹ̀yin èèyàn pátápátá ìgbúdù rọ̀bákùn ẹ̀sìn ọlọ́run ọba yín yẹn pé ẹ̀sìn ẹni tó dá yín ẹgbẹ́ pàtó àgbà pò ń ló dá wa òun náà ló yẹ ká jọ́sìn fún ẹ̀sìn ẹni tó dá yín walladhina min qablikum bó ṣe dá yín ló ti dá wọn tó ti tún ṣíwájú yín náà láwọn ẹ̀dá láwọn èèyàn láwọn àlìjẹ̀nú àtàwọn nǹkan mìíràn tó ti ṣíwájú yín ọlọ́dà àwọn màláíkà nígbà gbogbo ti ń bẹ la'allakum tattaqun kẹ́ ẹ lè jẹ́ ẹni tí ó payà ọlọ́run fi hàn pé ní ìjọsìn gan láti rí payà ọlọ́run ọba mú wá ẹni tí olóhùn payà ọlọ́run tí ìjọsìn fún un ní à ah, kí ẹ sá ti jẹ́ kí payà wà lọ́kàn ẹni kò payà ọlọ́run ọba ìsọ ọlọ́run ọba láṣọ àìmọ́sìn nǹkan mí lẹ́yìn ọlọ́run òun náà ló lórí ìpayà ọlọ́run ọba ọlọ́wà sanu àtàlá ni wọ́n ń ṣàlàyé àwọn iṣẹ́ tó ṣe tí ó mọ tọ́ka lórí rùbùbíyà rẹ̀ ìyẹn pé lórí àwọn iṣẹ́ tó ṣe páàfin ọ̀pá onìkan tó ṣe náà ló yẹ ká máa jọ́sìn fún ìyẹn náà kẹfìrí ò ṣe nígbà pé ló sàwọn iṣẹ́ òun ló ń ṣe gbogbo ẹ̀ òun ló ń dá wọn ló ṣe ìjẹ́mu ṣùgbọ́n wọn sí. ọlọ́ni alladhi ja'ala lakumul arda firasha ọlọ́run bá ní ọba tí mo ní ẹ̀sìn yìí náà lọ́ba tó tẹ ilẹ̀ ẹlẹ̀ fún yín ní ìtẹ́ tí n kálukú ń lọ lórí ẹ̀ tá à ń ṣe oríṣiríṣi nǹkan tó wù wá lórí ẹ̀ à ń kọ́lé síbẹ̀ à ń dákọ lórí ẹ̀ à ń kọ́lé iṣẹ́ ńbẹ̀ à ń rìn ńbẹ̀. àwọn ọba yìí náà ló dáa tó tẹ pẹrẹsẹ fún wa. fásitàmọ́ àbìnà bákan náà ó wá mọ sánmọ̀lé lórí ó mọ́ ní mímọ̀ tí ó pé tí ó láàyè tí ó sì ní àbùjẹ́njẹ́kù ọlọ́ọ̀bà yìí ní ọba tó yẹ kẹ́ ìjọsìn fún mi. wà á ń zàrà mí sàmá ìmọ̀ a òun náà ni wọ́n á ń rọ̀jò fún wa láti sámà ń rọ̀jò. ọ̀nà lọ́nà kápá kójó rọ̀ tójó bá mọ́wọ́ dúró náà òun náà ló ní kápá rẹ̀ ọlọ́run tó ń rọ̀jò láti sánmà fa akhraja bihi mina samarati rizqan lakum látara òjò yìí lọ́lọ́run fi wá mú àwọn oríṣiríṣi àwọn irúgbìn jáde ráìsì ni ẹ̀wà ni pákí ni làbídù ni ẹ̀pà ni iṣu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tẹnu oúnjẹ tẹ́ pé mi wà káàkiri gbogbo agbègbè mi wà láwọn ìlú kan tí ò ti ń lú mi ọmọ tí a ti jẹ pikaluku látara òjò yìí náà kò mọ jẹjẹ mo fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run àni fàlà àtẹ̀jẹ̀ alùlélàhì àǹdáàdá ẹ kí wọ́n àtẹ̀yìn náà mọ̀ pọ́nlọ́n ló ṣe gbogbo nǹkan yìí òun ni ó tẹ́lẹ̀ fún yín òun ló yín lórí òun ló ń rọ̀jò òun ló ń ṣe jẹ́ ẹ̀mú fún yín fàlà àtẹ̀jẹ̀ alùlélàhì àǹdáàdá ẹ má tún wá mú àwọn olùbákẹ́gbẹ́ mi nídẹ̀yìn ọlọ́run wọ́n tó ta àlàmú tẹ́yìn náà sì mọ̀ pọ́lọ́ ọba ló dá àwọn nǹkan wọ̀nyí gbàtẹ́ mọ̀ pọ́lọ́ ọba ni ó dá gbogbo nǹkan ló dókè ẹ má mú òkè ní nǹkan tẹ́ tó máa jọ́sìn fún nídẹ̀yìn ọlọ́run ọlọ́run ọba ọba àlekè ọlá ló dẹ̀yìn ló já àlùjànnú ẹ má tún méyìn kan kódà kó já náà bí ọlọ́run ẹ má mú àlùjànnú kan kẹ́tùn máa pè lẹ́yìn ìtọ́lọ́run tẹ́ ń pè bẹ́ẹ̀ ẹ má mú oòrùn torí pẹ̀dọ̀ ọlọ́run ọ̀run ńlá tẹ̀síjúdò lè ṣàmùtù wálé àlè lè kọ́mọ̀r ẹ má forí balẹ̀ fóòrùn ẹ má bọ́ọ̀rùn ẹ má pòṣùpá wásìjúdò lè láàhì lẹ́dí ìkọlákọ̀hún ọlọ́run ọba tó dá wọn náà ni ẹ má forí balẹ̀ fún nǹkan tó ìyá òtá àbùdùn ẹ pé lóòótọ́ lóòótọ́ ọlọ́run lẹ fẹ́ jọ́sìn fún ibi láti gbọ́ yí pé àwọn kèfèrí àwọn gba gbogbo ohun tí ọlọ́run bá ṣe ń gbà pé òun ní í ṣe ṣùgbọ́n nínú tọ́lọ́wọ́ bá dá iná ẹ̀yẹ tó wá mú un tán jọ́sìn fún ibi tán ti kún lẹ́nu jẹ́ pé gbogbo tó padà wá láwọn gbà ẹ̀kọ́ lọ́n ló dá wọn ọlọ́run ló fún wá wúlò fún wọn mọ́ fi parí ayé ẹni pé fàlà àtẹ́jẹ́ láàhí àndáàdá àtúmọ̀ àmú nǹkan míì nídẹ̀yìn ọlọ́run bá tẹ́ ẹ̀sìn mọ́ nígbà ta'ala òun lọ́ba tí ìhè sọ yín irú eléyìí náà ni anagba Ibrahim alayhi salam tó sọ fún àwọn ìjọ rẹ̀ nígbà tí ń pè wọ́n gẹ́gẹ́ bọ́lá subhanahu wa ṣe ṣàlàyé eléyìí fún wa nínú ayé akẹrìndínlógún sí kẹtàlélógún Ibrahim ọlọ́ni aran Ibrahim sáwọn ìjọ nígbà tí ń sọ pé ẹ̀sìn lọ́hùn nìkan ẹ̀páyà rẹ̀ ẹ̀pá wọn ànábì ọlọ́run ojúṣe wọn náà ní tọ́lọ́run fi ran wáyé káwọn aṣọ fáyẹn kan sí lọ́hùn kámẹ́sì nǹkan mi ń dẹ̀yìn ọlọ́run ẹ̀bọ́n ti sọ láyé pé walaqad ba'athna fi kulli ummatin rasula gbogbo ọjọ́ kọ̀ọ̀kan láti rán ànábì sí kí náà fi rán wọn a ní ibudullaha nínú pé káyẹ máa sin lọ́ọ̀ nìkan ṣoṣo pàṣẹ tẹ́lẹ̀ ìbò ẹ̀jìnà sí àwọn nǹkan míì táwọn èèyàn ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ́run ojúṣe gbogbo àwọn ànábì ọlọ́run rè kò sánàbì kan tó ní àmà tó kò sánàbì kan tó ní àmà bòkè kò sí tó ní àmà bọ̀gún ọlọ́run kan yìí náà ní kàmá sí. ìyá ànábì Ibrahim alayhi salam ó sọ fáwọn àjọ rẹ̀ pé u'budu Allaha ọlọ́run bá subhanahu wa ta'ala ní ẹ máa sin ó wattaqu bákan náà kẹsì fáyà rẹ̀ zalikum khayrun lakum in kuntum ta'lamun eléyìí ni ó lóore jù fún yín tẹ́ ẹ bá mọ̀ ni kíyẹn wáyé kó sin lọ́hùn kó má ṣẹbọ orí ńláńlá ni. innama ta'buduna min dunillahi awsana anábì Ibrahim wọn láti mọ ìṣàlàyé fún ẹ pé gbogbo ohun tẹ́ ń sìn yìí tó yàtọ̀ sọ́lọ́hùn awsana òòṣà ni wọ́n ère ni wọ́n tẹ́ ẹ gbé kalẹ̀ fún ara yín àbí mi tó jẹ́ pé bọ́lọ́hún ṣe dáa tó ṣe wà náà lẹ́ńlọ́ ń bà lẹ́ńlọ́ ń sìn bẹ́ẹ̀ mèrè tẹ fọwọ́ gbẹ́ni àbóhùn tọ́lọ́ ń dábẹ́ àbókè àbódò tẹ́yìn ń lọ ń kójọ síbẹ̀ òun ṣàlàwọn eléyìí wọ́tàkùlùkù náà ìfùkà ọ̀rọ̀ ọ̀rọ̀ lélẹ̀ àdádálẹ̀ ni torí gbogbo ohun téèyàn bá jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ́ irọ́ ni èké ni ọlọ́run alikabi anna Allaha wal haqq ọlọ́run ní kẹmọ̀ lódò pé ọlọ́run ọba lọ́bọ fún òdodo wa anna ma tad'una min dunihi wal batil pé gbogbo tẹ́ ń jọ́sìn fún nídẹ̀yìn ọlọ́run ìbàjẹ́ ni ànábì Ibrahim ń ṣàlàyé fún wọn bí ọlọ́run náà ní kẹ́ ẹ máa sìn ọlọ́run tẹ gbà pé ó dá yín bẹ́ẹ̀ sì gbà pé òun ló dá yín òun náà lẹ gbà pé ẹ ta'buduna min dunillah ànábì Ibrahim gbogbo tẹ́ kójọ tẹ́ ń jọ́sìn fún ní Ìrè ni ló ń sá ni bẹ́ẹ̀ ló sì ẹ̀ka tó ń gbogbo ẹlẹ́bọ náà ní Ẹ̀yọ́ ni lógun ni ní Ọ̀ṣun ni Òkè ni àlùjànnú ni gbogbo ń tẹ́ kójọ tẹ́ ń jọ́sìn fún yìí láàyè mùlùkù náà lákùnrin rìzìkọ̀ wọn lè ṣe jẹ́ ẹ̀mú fún yìí wọn lè fún yín lárísìkí wọn lè sọ yín wọn lè pa yín wọn lè ju yín ṣètọ́ ni mo gbé ilé mi pé ẹ lọ́ bọ̀ sún lè bàdá ọ̀tún òkú ọ̀run tẹ́ ń pè kò lè jẹ́ pé tí ìdà tó dẹ̀dá ló náà ọlọ́run ni àmúwá tún dẹ̀rọ àyà ẹ òkú ni wọ́n rèé sàbẹ̀mí wọn lágbára kankan ó sọ mọ́ ìkọ́ ọ̀lẹ́ náà tẹ̀lé òun nàmì dúró ní láàyè mùlìkú nàmì kìtìmẹ́r gbogbo tẹ́ ń pè ní dẹ́yìn ọlọ́run tó kéré jọjọ tó kéré lé lágbára rẹ̀ wọn lè ṣe kankan fún mi ọlọ́run nìkan náà ló ní kápá gbọ̀ǹkan yìí anibron jẹ́ kó yẹ pé gbogbo ntẹ́njọ́ sì ń dé èèyàn lọ láàyè mulkuna lakum rizqa wọn lè sì jẹ́ ìmú fún yín. wabtagu inda Allahi rizq ẹ wá jẹ́ ìmú yín lọ́dọ̀ lọ ẹ sìn ọlọ́run bá nìkan. wa'buduhu washkuru lahu ọlọ́run bá yín nìkan ni ẹ máa sìn bákan náà ò ní ẹ máa dúpẹ́ fún. tó pé ilayhi ọ̀dọ̀ ẹ̀ padà sí. ilé yìí náà nínú àwọn ẹ̀rí mìíràn tírú ẹ̀pọ̀nà alukurani tí ń ṣàlàyé fún wa pé ọba tí ó dá wa táwa náà gbà kó dá wa náà là gbọ́dọ̀ mọ ìjọsìn fún àwọn kèfèrí tí àwọn gbà pọ̀ lọ́wọ́ ọba ọ̀nà dáwọn Elédùmarè ní ọba ọ̀gá àgbà táwọn náà ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ṣèjọsìn wọn fọ́lọ́ ìtẹ́gbà yóò sọ wọ́n di mùsùlùmí ìyẹn ló fàdé pé tá a bá ń pèpè sọ́nà tawhid ọ̀nà mọ́lọ́nlẹ́yọ̀ kan àníbàmọ́ lórí pé ẹ̀tẹ̀ lọ́lọ́run àníbàmọ́ lórí pé ọlọ́run ló dá yín òní ń pa ní òní ń jí ní káwá dákẹ́ lórí ẹ̀ tàbá sọ yín nǹkan àjẹ kan nígbà tẹ́ mọ̀ pé ọlọ́run ní ń pa yín ní ń jí yín tẹ́ mọ̀ pé òun ní ń sì jẹ ẹ̀mú fún yín òun ní ń wò yín sàn òun náà ní ẹkẹ́ máa jọ́sìn fún. torí tàbá sọ fáwọn èèyàn pé ọlọ́run ní ń ní jí ní ní wo ni tẹ̀ta dákẹ́ tán náà náà bẹ́ẹ̀ ni tán wọ́n ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí kájọ́ sí fọlọ́n ẹlẹ́bọ náà sì ni wọ́n ìlẹ́ fi rí pé àwọn èèyàn míì lé nìtọ́ láwọn ń pèpè sójú ọ̀nà ìtọ́lọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń gbé jáde káàkiri ẹ fi rí pé ní ìlànà wọn ó kù púpọ̀ káàtó torí ti jójúlówó tawhid ká sọ fáyẹn pọ́lọ́ nìkan ni ẹ máa sìn ẹ máa sìn nǹkan míì wọ̀nyí sábà sọ tẹmọ̀sọ̀rọ̀ ìpọ́lọ́ ní pa ọlọ́ọ̀ ní jí ni ìdí ẹ̀sìn sọ yẹn kẹfẹ́rí náà tako nọlọ́run jẹ́ kó yá nínú alukurani lọ́nà tó pọ̀ tí ń ṣàlàyé ètè sí wọn fún wa pé bábá bí wọn pé ta ló da yín wọn sọ pé Ọlọ́run ló dá wọn ṣùgbọ́n kí wọn lóye tán sí lọ́run o Ọlọ́run fi parí káfà látàtàkù nǹkan á lè tẹ̀ páyọ lọ́run faná tó fàkúnigba ọlẹ́wà parọ́ dábàá yìí tẹ́sìn ọ̀sàrà tẹ́ tẹ́ tó yẹ kẹ́ tó wá jáwọ́ ńgbà tẹ̀ mọ̀ pé Ọlọ́run ló dá yín torí pé àwọn kèfèrí yìí àwọn náà mọ̀ pé ní ọlọ́run ọba ló dá wọn ṣùgbọ́n ibi tí wàhálà wọn wà ní pé wọn hàn fẹ́ ẹ̀sìn òun nìkan àìsàn ẹ̀sìn òun nìkan yìí ìmọ̀ pé nǹkan mi ń dẹ́yìn rẹ̀ yìí kò yọ wọn kúrò nù oko àánú wọn tí wọ́n wà ìyẹn ló fà tó yẹ pé táwọn òjíṣẹ́ bá pè wọ́n ti kàn sí lọ́hùn ibi tó ń ti máa ń òjíṣẹ́ kò yé ṣe pé ní àwọn ògbà kọ́ lọ́n ló dá wọn ibẹ̀ ń kọ́ ibi tó ń ti mú wọn náà lọ̀rọ̀ ọjọ́ fìfà sáwà fi gbogbo ohun tá a bá lọ́wọ́ ọba wa lẹ̀ ní ògùn táwọn ń bọ táwọn wà ní bọ́mọ́ ni ọlọ́nìkan làwọn àmọ́ ti ní ibi tẹ́ lọ́ọ́ pé tẹ́ ti ní wàhálà náà lọ́rọ̀ ọjọ́ sí ọlọ́run bá sọ́nà wa tààlà ń sọ́n pa àná ìbámu sọ̀rọ̀ sọ́nà fún wa àbí nígbà tí ó ń bá kẹfẹ́rí tó ń jíṣẹ́ fún wọn ọlọ́ni wà á jìbò àǹjá àhùn múnzèrò mínìhùn àwọn kẹfẹ́rí wò pé à ah, ń yọ àwọn lẹ́nu pé olùkìlọ́ wá wá láàrin àwọn náà torí àwọn òkà rẹ̀ bí ó bá tiẹ̀ jẹ́ olùkìlọ̀ ó yẹ kó jẹ́ màláíkà ni ìtọ́kọ̀yìn àná pé láàrin àwọn olùkìlọ̀ yìí ti wá wàkọ́ọ́lá al-kāfirūna hādhā sāḥirun kadhāb wọ́n ní a jẹ́ pé olùkìlọ̀ tó wá yóò sāḥirun mm, onídàáni kadhāb òpùrọ́ ni tòun ti bí wọ́n ti mọ̀ pé àníbàmọ̀ sálà olódodo ni kí ló fa ilé tó pààrọ̀ àwọn èèyàn kò dodo láti gbọ́ wọ́n tó bá fẹ́ sòdodo fún ẹ tó bá rí ọ lẹ́ni àpọ́nlé tẹ́lẹ̀ wọ́n sọ ẹ́ dẹni àbùkù wọ́n pè é lórúkọ tí èsì tiẹ̀ wọ́n pa anábì ní sahir wọ́n pè é lónídán tẹ́sán wọn pé kò kọ́ dárí kò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n pè é ní kazab pé òpùrọ́ ni òpùrọ́ ńlá ni àyìn náà náà sì fún lórúkọ sọ́ọ́dí kò olódodo kí ni tó wá yí sí ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo tí ìmọ̀ ń le lára àwọn tí yẹn ń pè sí ìyẹn ló fara láwọn àáfàá mi jẹ́ pé yàpé ní tí máa ń fàjà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn èèyàn wọn náà lọ́rọ̀ ẹ̀sìn lọ́run nìkan ìyẹn ló ń tó yẹ pé ní àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn tí wọ́n mẹ́bọ mọ́jọ tí wọ́n wọ́n jẹ́ ẹni tó kórìíra àáfàá tó ń pèpè sí tawhid eléyìí ò ní lè ṣẹlẹ̀ ó ti wà tipẹ́ torí pé àwọn èèyàn fẹ́ gbọ́ tawhid wo náà láwọn sọ tawhid uluhiyya ìyẹn pé tawhid ẹ̀mọ́ ọlọ́run lọ́yọ̀ kan ṣoṣo nínú ìjọsìn yìí wọn ká pé tọ́hídù rùbùbíyà là ń pèpè sí ẹ̀sìn lọ́hùn ọlọ́run àkáyọ̀ tó à ń sọ fún wa pé ní ọlọ́run ló dá yín ọlọ́run ní í ṣe jẹ́ ẹmu fún yín ọlọ́run ní ń pa ní kò sẹ́ni tí ó bá yẹn jà sí yẹn torí pé àwọn náà ó yé wọn yékéyéké ìgbọ́n mi tí wàhálà ti ṣẹlẹ̀ pé ẹ̀sìn lọ́hùn nìkan ẹ má ti nǹkan míì mọ́ ẹ má ṣẹbọ mọ́ ẹ má ṣògùn mọ́ ẹ má pe àlùjánu mọ́ ẹ má fi nǹkan míì búra tó yàtọ̀ sọ́lọ́hun kẹlẹ́ ṣe tuntun mọ́ gbogbo eléyìí yóò padà fàjà láàrin ẹni tí ń pèpè àtàwọn tó ń gbọ́ ọlọ́run láwọn kẹfìrí ẹ ń sọ fún olùkìlọ̀ ńgbà tó wá sọ̀rọ̀ ìmọ̀lọ́run lẹ́yìn ọ̀kan fún wọn ẹ ń sọ fún wọn ẹ ń sọ pé onídàáni ẹ kazab òpùrọ̀ ni ẹ. àjálẹ̀ àlẹ́ àtàn ìlà àwọn àhídà tí wọ́n ń jọ wọn lójú ni pé gbogbo nsàtà àkójọ yìí tó pọ̀ yìí musalli baba kini wà ń bẹ ti tàmọdó wà ń bẹ àwọn apá gbogbo ẹrun ẹyẹ ọkàn péré la máa sìn àwọn ní nǹkan kan péré ní ká máa sìn gbogbo ta wá báláyé ká wá dánù inna hadha la shay'un ujab ilé ìjọni lójú o yẹn pé ọ̀rọ̀ kání ọlọ́run nìkan là ń jọ́sìn fún ó wọn lójú ó sì lè lẹ́mìí wọn láti ṣe tó ti bá ti gbà pòun ló dá wọn ayé mi ọlọ́wà sọ́nà ọ̀tàlá ó ní wáyé ìdàkí ìlàlá òun láìlà àìlàlá tẹ́ bá sọ fún wa pé ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún oníjọ́sìn dòdòdó yẹtẹkibirun àwọn kẹfìrí ibi tẹ́ ti ṣàgídí nù gbọ́dọ̀ bá sọ fún kẹta ló dá wọn ta ló ń ṣe jẹ ẹmu fún wọn à ń lọ lọ́hùn ni gbọ́dọ̀ bá sọ fún pé ẹ̀sìn yẹ̀sẹ̀kìbìrún ibi tó ti sàgérí dínú ọ̀yàkùlún àìnà látàríkù àlẹ́ àtìná lìṣà erin mẹ́jìnnà. àwọn àtòrí tí akùnrin yìí wèrè yìí ti ń sọ láwọn àtòrí ẹ̀fí gbogbo tí à ń jọ́sìn fún àwọn àfilẹ̀ ìyẹn pé wọ́n kò jíṣẹ́ ní akọrin wọ́n pè ń wéré nítorí pé kì í ń pè wọ́n sọ́lọ́rọ̀ tàwáhìd pé kan sí náà nìkan ibi tá ti ṣàgídí wọn nígbà gbogbo eléyìí fi ń yé wa wípé ní ibi tí àwọn kèfèrí ti wọ́ sí tánwọ́ òun náà ni pé wọ́n fẹ́ juwọ́lẹ̀ láti sílọ́ọ̀ nìkan tó ti bọ́ ti gbà pé òun ló dá wọn tó ti bọ́ ti gbà pé òun ló ń darí àlámọ̀rí àwọn so eléyìí ni bàbá fẹ́ ká gbọ́ níbi píríncípù alákọ̀ọ́kọ́ tó sọ fún wa níbí pé ní bàbá rẹ̀ yẹn kan tó nígbà pé ọlọ́run ló dá wọn ọlọ́run ní í ṣe jẹ́ ẹmú fóun ọlọ́run ọba ní sọ́hun ọlọ́run ní rọ̀jò òun ń pani òun ló mọ gbogbo kọ̀kọ́ ẹni tí ò bá fìjọsìn ọlọ́run ọba kún kó mọ́nà ọba lẹ́yọ̀ kan kò tí ì di mùsùlùmí o kẹfìrí náà sì ni tó bá gba gbogbo ilé ìgbọ́ tí tó ń ṣe bọ́ kẹfìrí náà ni tó bó ti gbà pọ́ ọlọ́run ló dáhùn náà ló yẹ kó gbà pé ló dá gbogbo nǹkan ayé pé nǹkan tí ó bá jọ́sìn fún nínú tọ́lọ̀ dáná ìlú tún jẹ sòfin ọgbọrọ rẹ̀ nìkan lè nìkan rí yóò ní bọ́gìbọ̀pẹ́ ní ológun ní ọlọ́ya ní ẹlẹ́yọ̀ ní abọ́ná ní abọ̀run ní tó nígbà pọ́lọ́ ló dáhùn ṣùgbọ́n ní ti ń bọ àwọn nǹkan wọ̀nyí ọgbọ̀dọ̀ gbà pé ìsìn náà ọgbọ̀dọ̀ pé mùsùlùmí náà sì ni. bákan náà nínú tààtò ọba gbọ́dọ̀ pé ní tí ó jẹ́ ìpìlẹ̀ pèpè ohun tó náà pé báyìí ó ṣe mọ́lọ́n lẹ́yọ̀ ọ̀kan ṣoṣo báyìí ó ṣe mọ́lọ́n lẹ́yọ̀ ọ̀kan ṣoṣo tó bá gbà pé òun ló dá wọn onísáré sì kí fáwọn táwọn sí tàwáìdì rùbùbíyà tàwáìdì rùbùbíyà ipò náà ló ṣe gbogbo nǹkan táwọn rí òun ló gbogbo nǹkan náà láwọn àgbà wọlé pé tẹ ẹ mọ̀ pé òun ló dá yẹn gbọ́dọ̀ máa jọ́sìn fún torí pé gẹ́gẹ́ ntọ́lọ́ ń fi ráwọn ànẹ́bì kan wá sọ fáwọn èèyàn káwọn àbọ̀ wáyẹn pé ẹ máa jọ́sìn fún ọlọ́run nìkan ọlọ́run wa sùfàánù wa tààlà ó sọ̀rọ̀ ń pa àwọn ànẹ́bì tó pọ̀ fún wa nínú suratul A'raf Nuhu ni Hud Lut Shu'aib Salih bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run tí wọ́n sọ fáwọn àjọ náà ni pé ní u'budu Allaha ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún ẹ lólùjọ́sìn mi tó yàtọ̀ sí ìyẹn pé tó bá fẹ́ lo tawhid rububiyya ká sọ àwọn iṣẹ́ tọ́lọ́run bá ṣe a fi pèpè sí ìtì ṣe tawhid uluhiyya iṣẹ́ tó yẹ káwa náà ṣe fọlọ́ ìyẹn lànà jọ Ibrahim ali salam tó ṣe nígbà tí ń pẹ́ àwọn ọjọ́ rẹ̀ tí ń ròyìn ọlọ́run àfún ọlọ́run tí mo ní ẹ máa sìn náà lẹ́bi ìkọlákọ ni ọba tó dáhùn fàwọ́ yahdin ọba tí fi ní mọ̀nà onímọ̀ sìn oní àná ó fi mí mọ̀nà wàlẹ́dẹ̀ yòókè ìmù ní wáyé spain pàtó yẹ pé ní òun ní fún mi ní jíjẹ mímu òní sàrísì kún fún mi wáyé spain òun náà ní fún mi mu wáyé sàmọ̀rẹ́tù tó bá rẹ̀ mí fáwáyé spain òun náà ní máa ń wò mí hàn wàlẹ́dẹ̀ yomi tún ní súnmọ́ yòókè ọ̀bàdé yẹ pé ní òun ní ó pa mí tó bá dọjọ́ ògbéni àlìkíyàmọ̀ òun ní ó tún gbé mi dìde wàlẹ́bí àtìmọ̀rú àyẹ̀ fẹ́rọ̀lẹ́ ìkọ̀tí àti yọmi dín ọba tèmi yọmi dín ọba tèmi ń gbèrò tí nítamọ́ látọ̀kọ̀ pé kó forí ẹ̀ṣẹ̀ mi jì mí kó sàmójúkò fún mi ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ìyẹn kó bá tó ṣe gbogbo nǹkan wọ̀nyí náà la gbọ́dọ̀ mọ ìjọsìn fún ìwọ́n táwọn Ibrahim pé tó fi pa àwọn ọjọ́ rẹ̀ yìí pé ọba tó yẹ kẹ́ mọ ìjọsìn fún ọba tó dáyàn tí ń ṣèjẹ́ ìmú tí ń wó nìkan tí ń pa ni tí ó jí ni gbogbo nǹkan wọ̀nyí a rí pé iṣẹ́ ọlọ́run bá mi a wà rí pé gbogbo ohun táwọn èèyàn ń jọ́sìn fún nídẹ̀yìn ọlọ́run lè ṣe kódà bó jẹ́ pé ṣètọ́ ni ń gbé táwọn èèyàn lẹ́mìí pé yóò ṣe ògbóhùn lè ta fún ni kò lè pa ni kò lè jí ni kò lè forí ẹ̀sẹ̀ ní jí ni ṣùgbọ́n náà bàtú fáánà wa tààlà kó lè ṣe gbogbo nǹkan wọ̀nyí òun náà ni àgbọ́dọ̀ máa jọ́sìn fún láti gbọ́dọ̀ máa pé àwọn èèyàn pé kan jọ́sìn fún àti gbogbo táwọn nígbàgbọ́ sí pé ọlọ́run ló dání ló ṣe jẹ́ ẹ̀mú fún ni kò tí yọ wọn kò nu kúfúrù kò tí yọ wọn kò nu ìlànà ẹlẹ́bọ tí wọ́n bá fi ìjọsìn ọlọ́run bá subhanahu wa ta'ala tí wọ́n bá fi kún un eléyìí ó ṣe pàtàkì a gbọ́dọ̀ gbọ́yé láàfin ní kùnà nígbà tá ń pa àwọn èèyàn síbi ìtọ́lọ́run

eléyìí ni gbígbà téèyàn gbà pọ̀ lọ́run ló dání òun ló pa ní òun ní ṣèjẹ́ mú fún ni ni ó fi wá wúlò ṣùgbọ́n tí èèyàn bá gbà pọ̀ lọ́run ní pa ní ń ṣèjẹ́ mú fún ni láì fìjọ́sìn fọ́lọ́run bá kún ìdọ́gbàgbọ́ yìí kò ní ìwúlò kankan kò sí ráǹfààní kankan tó bá ná ẹlẹ́bọ kò kúrò ń bẹ́ tó bá kú sílẹ̀ inú ẹ̀bọ náà ló kù sí tòun bó ti gbà pọ̀ lọ́run bá sùfánà wà tààlà òun náà ló dáhùn ìyẹn nìkan àkọ́kọ́ tí bàbá ní ká kọ́kọ́ mọ̀ tó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí àbẹ̀lẹ̀ ọba sùfàánù wa tààlà kí ó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fẹ́ni kọ̀ọ̀kan wa kí ó ṣàlékún ìgbàgbọ́ wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala wa sahbihi